Èyí gbẹnu tán àrà mérìíìírí kí ni ká ti gbọ́ pé ó lubi ọmọ pòórá nílé ìwòsàn tí wọ́n bímọ sí tàbí pé ajá jẹ olubi ọmọ nínú ilé ìwòsàn. Nílẹ̀ Yorùbá olubi ọmọ là ń pè ní ìkejì ọmọ tó máa ń tẹ̀lé ọmọ wáyé bí aláboyún bá ti bímọ. Kété tí aláboyún bá ti bímọ ni olubi ọmọ tàbí èkejì ọmọ (télèyìnbó ń pè ní placenta) máa ń tẹ̀lé ọmọ wáyé ní kété tí olubi ọmọ bá sì ti jáde ni àwọn èèyàn tí wọ́n bá gbẹ̀bí irú ọmọ bẹ́ẹ̀ yóò fà á lé bàbá ọmọ náà lọ́wọ́ láti sin gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá wọn a máa sin olubi ọmọ nípa gbígbẹ́ ilẹ̀ rírì í mọ́lẹ̀ tàbí lé ìlànà tó bá bá irú ìdílé tí ọmọ náà wọ̀ lọ bàbá ọmọ náà ló máa ń sábà gba olubi ọmọ láti lọ sin tàbí èkejì ọmọ Lẹ́yìn tí wọ́n bá ti ṣe àwọn ètùtù kọ̀ọ̀kan, tí wọ́n ti ṣe àwọn ìpèsè àti àwọn èròjà kan sínú olubi-ọmọ yìí, ni wọ́n máa tó rì í mọ́lẹ̀, wọ́n á máa sọ wípé "wọ́n ya ọmọ náà ya ibi". Ìṣẹ̀dálẹ̀ àti ìlànà ìdílé ló máa ń sọ irú bí wọ́n ṣe máa ri ibi ọmọ mọ́lẹ̀, wọn kì í sábà mú èèyàn dání tàbí sọ ibi tí wọ́n bá ri ibi ọmọ sí, nítorí ó jẹ́ ohun ẹlẹgẹ́. Olubi-ọmọ ní Yorùbá gbàgbọ́ pé ó jẹ́ ohun tó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ nínú ìrìnàjò ayé ọmọ náà, nítorí ìdí èyí wọn kì í fi ṣeré tàbí fọwọ́ yẹpẹrẹ mú un nítorí ó léwu láti máa fi tàfàlà. Ìwádìí jẹ́ kó di mímọ̀ pé àwọn ẹ̀yà kan máa ń se olubi ọmọ náà fún ìyá ọmọ jẹ bí àsèjẹ lẹ́yìn tí wọ́n bá ti fi àwọn èròjà kọ̀ọ̀kan kún ṣùgbọ́n lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ti wáyé náà fi hàn wípé àwọn kan máa ń lò láti fi ṣe ìpìlẹ̀ ọlà tàbí ètùtù ọlà, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ìlera lọ́wọ́ ti tẹ̀ pé wọ́n ta ìkejì ọmọ tàbí olubi ọmọ tẹ́lẹ̀yìnbó ń pè ní placenta fún àwọn èèyàn tí wọ́n lò ó. Èèmọ̀ ńlá míì tún wáyé ní ìpínlẹ̀ Kwara lákòókò tí olubi ọmọ kan dàwátì nílé ìwòsàn kan. Arábìnrin Williams Olúbùkọ́lá ló ké gbàjarè síta lẹ́yìn tí olubi ọmọ rẹ̀ di àwátì nílé ìwòsàn tó bímọ sí Nílùú Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara, arábìnrin Olúbùkọ́lá ṣàlàyé pé ọjọ́ 12 oṣù karùn-ún ọdún 2024 ni òun lọ sí ilé ìwòsàn Cottage tó wà nílùú Odò-ọwá ní ìlú Ọ̀fà láti lọ bímọ síbẹ̀, nígbà tí aago méje ku ìṣẹ́jú díẹ̀ ni arábìnrin náà bímọ tí olubi ọmọ náà sì jáde lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ṣàlàyé pé bíi nọ́ọ̀sì mẹ́rin àtàwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà wà níbẹ̀ láti gbẹ̀bí fún un. Ó ní orúkọ nọ́ọ̀sì tó gbẹ̀bí fún òun gangan ni wọ́n ń pè ní Peace Alabi. Ó ní ojú òun kò rò ó ni nọ́ọ̀sì náà fi gbé olubi ọmọ yìí sínú ọ̀rá kan lẹ́yìn tí olubi ọmọ náà ti bọ́ síta. Ó èyí ni nọ́ọ̀sì yìí ju ọ̀rá tó fi olubi ọmọ náà sí sínú páálí lẹ́gbẹ̀ẹ́ ibi tí òun bímọ sí. Lẹ́yìn èyí ni wọ́n gbé e lọ sí wọ́ọ̀dù táwọn tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ máa ń wà tí ẹni tó sì ń tọ́jú wọ́ọ̀dù sì gbé gbogbo ẹrù rẹ̀ wá bá níbẹ̀. Olúbùkọ́lá tó jẹ́ ìyá àkọ́kọ́ sọ wípé gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tán lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ làásìgbò wàhálà tó ti là kọjá nínú ìrora ìyá láti bímọ, èyí ló fà á tí òun fi sùn lọ ní kété tí wọ́n gbé e dé wọ́ọ̀dù, ṣùgbọ́n àárọ̀ ọjọ́ kejì ni òun jí tóun sì ń tọ́jú ara, gẹ́gẹ́ bí àwọn ṣe ń gbáradì fún dókítà láti wá yẹ̀ wò ni òun ṣàkíyèsí wípé òun kò rí olubiọmọ nínú àwọn ẹrù rẹ̀ tí wọ́n gbé wá fún un ní wọ́ọ̀dù, ìyá ìkókó náà sọ wípé eléyìí gan ló fà á tí òun ṣe bẹ̀rẹ̀ sí ní bèèrè olubi ọmọ náà lọ́wọ́ àwọn nọ́ọ̀sì àtàwọn tí wọ́n wà ní wọ́ọ̀dù pẹ̀lú àwọn tó ń tún wọ́ọ̀dù ṣe, ó ní gbogbo wọn níṣe ni wọ́n ń tẹ́wọ́ pẹ́bẹ́pẹ́bẹ́ pé àwọn ò mọ nǹkan kan nípa nǹkan tó ń sọ. Ó ní níṣe ni àwọn nọ́ọ̀sì ọ̀hún ti ẹ̀gúnge ọrùn sí gbogbo ọ̀rọ̀ tí òun ń bèèrè tí wọn ò sì rí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ ọ̀hún ó ní ṣùgbọ́n òun níṣe ni òun gbà á lérò pé bóyá kí òun dúró de ẹni tó tún wọ́ọ̀dù ṣe lọ́jọ́ tí òun bímọ wípé bí arábìnrin náà bá dé ó ṣeé ṣe kó jẹ́ wípé òun ló tọ́jú ẹ̀ tàbí mọ ibi tí ìkejì ọmọ òun tàbí olubi ọmọ tí eléyìnbó ń pè ní placenta wà ó tí arábìnrin ọ̀hún dé ni òun ti bí léèrè wípé òun wá olubi ọmọ tó jẹ́ ìkejì ọmọ ìkókó tí òun bí ni arábìnrin náà sọ wípé òun kò rí nǹkan kan àti wípé gbogbo ìdọ̀tí tóun gbá ní wọ́ọ̀dù àti ilé ìgbẹ̀bí lòun ti lọ dànù sílé ìdalẹ̀-sí. Lẹ́yìn tí wọ́n fa ọ̀rọ̀ náà títí wọn kò dé iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Ọ̀fà, láti ibẹ̀ ni wọ́n ti gbé ẹjọ́ náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìlú Ìlọrin. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Adéyẹmí Adétóun sọ wípé gbogbo àwọn nọ́ọ̀sì dókítà àti àwọn tó ṣiṣẹ́ nílé ìwòsàn lọ́jọ́ tí arábìnrin náà bímọ ti wà lákọlò àwọn ọlọ́pàá fún ìwádìí bó tilẹ̀ jẹ́ wípé níṣe ni àwọn nọ́ọ̀sì náà ń tẹ́wọ́ pẹ́bẹ́ tí wọ́n sì ń sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé ajá ti gbé olubi ọmọ ọmọ ìkókó náà lọ látàrí wípé bóyá nígbà tí ẹni tó ń tún wọ́ọ̀dù ṣe tó ṣe àwọn àtúnṣe àti ìtọ́jú inú ibi tí wọ́n ti gbẹ̀bí fún arábìnrin náà ló ti palẹ̀ olubiọmọ ìyẹn èkejì ọmọ ọmọ náà nílẹ̀ tó sì ti lọ́ọ́ dà á nù bóyá ó ṣeé ṣe kí ajá ti lọ sí ibi tí wọ́n ń dalẹ̀ nù sí kó sì ti jẹ èkejì ọmọ yìí nínú ọ̀rọ̀ rẹ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà wá sọ wípé gbogbo wọn ni àwọn yóò tọná wádìí wọn wò lórí ọ̀rọ̀ náà ní kété tí iṣẹ́ ìwádìí bá sì ti parí gbogbo wọn pátá ni wọ́n máa fojú balẹ̀-ẹjọ́ láti lọ́ọ́ wí tẹnu wọn lórí bí olubi-ọmọ tá a mọ̀ sí ìkejì-ọmọ tàbí placenta gẹ́gẹ́ bí eléyìnbó ṣe máa ń pè é ṣe rìn nínú ilé ìwòsàn. Ṣùgbọ́n olubi-ọmọ yìí ló jẹ́ nǹkan tó léwu nínú àwọn ìwádìí àti ìfọ̀rọ̀wérọ̀ tá a ṣe pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, ó fi hàn wípé olubi-ọmọ yìí ó jẹ́ àmì ńlá pàtàkì fún ìgbé ayé àti ìrìn-àjò ọmọ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí sílé ayé. Kódà wọ́n jẹ́ kó di mímọ̀ wípé Ní ọ̀pọ̀ ìgbà nígbà tí wọ́n bá bímọ tí ìkejì ọmọ yìí ò bá tíì jáde, ó máa jẹ́ nǹkan tó máa ń kó àyà àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí sókè pàápàá ìyá ọmọ náà àti àwọn tí wọ́n bá gbẹ̀bí fúnrú ẹni bẹ́ẹ̀. Torí èyí ó léwu lọ́pọ̀lọpọ̀, wọ́n jẹ́ kó di mímọ̀ gẹ́gẹ́ bí oníṣègùn òyìnbó kan èyí tó jẹ́ gbajúgbajà oníṣègùn òyìnbó ní ìlú Abẹ́òkúta, ìyẹn Dókítà Adéwùnmí Aláyàkísì sọ. Ó ṣàlàyé wípé ó léwu kí èkejì ọmọ jáde ṣáájú ọmọ nítorí pé ó lè ṣàkóbá fún ìyá. Ó sọ àwọn ewu tó rọ̀ mọ́ ọn pé kí olubi ọmọ náà kó di àwátì. Bákan náà ló sọ pé bí olubi ọmọ bá pẹ́ ó ṣeé ṣe kó bẹ̀rẹ̀ sí máa rùn nítorí wípé ó jẹ́ nǹkan tó nílò láti bójútó ní kíákíá